ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته a ń sọpẹ́ fún ọlọ́wọ́ ọba aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ike ọlọ́run kuma bá nabi náà tàwọn aláàrí àtàwọn sọ̀hábà rẹ̀ àmdẹ́lọ́ ọba kó sánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn alfáà wa àtàwọn ọ̀gá wa tí gbogbo àwa jẹ́mọ́ lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà àwọn ìdáhùn sí bèèrè ẹ̀sì tó ṣe pàtàkì ibi tá ń kalọ́ ní kìtàbù tọ̀hárà ọ̀rọ̀ nípa ìmọ́tótó bá ti pé tọ̀hárà jẹ́ kanú conditions irun irun ò lè lẹ́yìn àlàáfíà láìsí pé èèyàn má inú àwọn conditions mẹ́sàn tó wà fún ọ̀rọ̀ tó gbajúmọ̀ inú ẹ̀ ní àtọ̀hárà ọ̀nà kí ní ìmọ́tótó afẹ́ràn tó láìpá ń pa àwọn irú ìmọ́tótó wọn wò ni question number 230 lábẹ̀rẹ̀ láàrọ̀ inṣàlá ní page 248 fani alágbẹ́nìkan bèèrè bèèrè láìpẹ́ yìí alìyókùnlé gọ́sùlù jẹ́nàbá alìrìnwòdó sí ní ẹ̀bá ìwẹ̀wẹ̀ jẹ́nàbá sí kò ní ìkúsọ̀lọ̀ ọ̀lámá alìyókùnlé gọ́sùlù jẹ́nàbá alìrìnwòdó ní sí ojú jẹ́nàbá láàrín ọwọ́ àwọ̀wẹ̀ jẹ́nàbá tó ti tó fún alùwàlá ó tún lè ṣe alùwàlá mi fún ìrun question 213 sọ́hán látọ̀dọ̀ an an james min abuha lẹ́tẹ̀ tó kọmọ́ pé ní abuha ní saudi arabia wọ́n ti bèèrè bèèrè aliyuk ni gasdo an ìdúdó sawa kana gasdo jama'a ba a ọgáyìrì sí tí ìbáwẹ̀wẹ̀ àbíwẹ̀ míì tí ó ti tó fún wa láti má sí àlọ́lá má àbí àtàtà àlọ́lá mi bí mẹ́rìnà ìtàṣàtò àríyájúbà aléyà òjò kábla sàláàtì tí wọ́n pẹ́ tí wọ́n wọ́n jẹ́lẹ́ bàtà ní sí àbóbìnrin lọ́wọ́ wà áìdọ̀ àbóbìnrin ní fàájì tí ó إذا كان قصد عن الجنابة ونوى مغتسل أحدثين أي العصقر وأكبر أجزاء عنهما تلقي وتي فوه وجنبا أن تسي فوه يغبي أسواق وغبي يغبي لرا الله ككري دين أسيتوي ويأتي تفرون كل يقول سلو لكن أفضل أما يتوى أفضل تلقي يستنجي ثم يتوجه ثم يقبل الغسل nínú ìgbẹ́ kọ́kọ́ fọ gbogbo àwọn ẹ̀gbin ara rẹ̀ náà ìgbẹ́ tí máa tó wẹ̀ jẹ́nẹ́bà nù àbíwẹ̀ bí náà ni kọ́ fọ gbogbo àwọn ẹ̀gbin ara rẹ̀ náà ثم يكتسب lẹ́yìn lẹ́yìn náà yóò àwọ̀ ثم يتوضأ lẹ́yìn náà yóò àsàlù àlá irú àlùwàlá ìrún náà ni ثم يكمل الغسل lẹ́sẹ̀ àwọ̀ gbogbo ara rẹ̀ yókù náà اقتداء بالنبي صلى الله عليه وسلم ilé yìí bá lè mọ̀ sí wẹ́wẹ́ kí ẹ bá lè bẹ̀rẹ̀ yẹn kọ́sì àlébì nìyí wà kábàlà áàkìn obìnrin bá ti nǹkan oṣù náà bí ó ṣe ṣe nìyí wọn nàfṣà náà obìnrin bá ti nífàáfì náà tó bẹ tóbi mọ́tẹ́jẹ̀ bá dá ó ṣe nìyí fi okùn mọ̀síkò nínú ìdájọ́ tá a wí wájú wẹ́wẹ́ yẹn ó ti gbé àlùwàrá náà kúrò ní àmà ìlà káyà náà gáàsì gẹ́rẹ̀ jẹnẹba kèése wẹ àhàyídọ kèése wẹ tẹjọ ọ̀ràn yẹn kàkà sọlọ jùmọ̀ gẹ́gẹ́ bí wẹ juma ni ọ̀wẹ̀ jùmọ̀ wọ̀gá sọlọ tabarabù abẹ́ ọgọ wẹ̀wẹ̀ sọ́gà lẹ́bà tutù wọ̀nà záfà abẹ́ wẹ̀wẹ̀ nọ́mà kéèké kọ́yẹmọ́ fọ̀lá ayẹ́gùzí ànàlọ́wọ̀dọ̀ eléyìí kò gbé àlọ́ àlákùrò wọ̀láwọ̀ náà wà záà lè kọ́lá bí ẹ bá láníyàn bẹ́ẹ̀ لعدم الترتيب ادركوا في ترتيب به وغير الفرض من فروض الوضوء لينا وهو فرض من فروض الوضوء وده جيكا انه ترتيب هو انه هو وانا ونايا انواع ونايا الولاء وعلم وجود الطهارة الكبرى لينا كنت كبير بيبي لك كل راني كنت نبع لك كنت حيدا لك كنت جنة نفاق لك درجة في طهارة الصغرى tẹ́gbé lábẹ́ láti rí ìmọ́sọ́tò kékeré kàmá gásẹ́lẹ̀ fi kàmá fi gásẹ́lẹ̀ jẹ́nàbà bó ti wà bí ìwẹ̀ jẹ́nàbà ó ti yé wa. ọ̀rọ̀ tí wọ́n sọ yìí tí ẹ̀rọ òwe jùmọ̀ òye sọ ọgbọ́n ẹgbẹ́ bí òye jùmọ̀. ìwé bí òye náà kò gbé àlọ́lá náà kó tó bá sàlọ̀ àlá ń bẹ̀ wọ́n bá sàlọ̀ àlá hmm. kò gbé ó ní ojúmọ̀ ní wèrè mọ́tò tó lé wa. bẹ́ẹ̀ni tó bá sẹ̀lọ̀ lábà tí bá sì lábà kí n sì tí èsì gbégbé ẹ̀wọ̀n ẹ̀rọ yẹn wà lórí rẹ̀ kò ọkà fẹ́ wẹ̀ ní sọ wá ṣáwà látàn ara ọkọ̀ kò kò kò ẹ̀rọ wọn pé eléyìí gbé àlọ́ lákò tápò ní jẹ́ lábà eléyìí gbé àlọ́ alákò àmọ́ àkàkọ́ kàfẹ́ wẹ̀rẹ̀ jùmọ̀ kàfẹ́ wẹ̀rẹ̀ pé kí n bá ìwé màtí tó ara ọ̀ eléyìí gbẹ̀rọ̀ alákò algasulu yẹ fi àná ìwòdó nam algasulu yẹ fi àná ìwòdó ìbéèrè kan náà ni ṣé ìwé ti tó fún wa láti má sí àlọ́ سؤال من فاء عين تقول ìbéèrè tó pé máa إذا عادت الإنسان ثم اقتتل يمكن يدعو الشريعة لو ينجب مني بلا تباوي اليبني استحمام من الوضوء سيلو للشوع لو هو شوع كتبي كفن فون فلو على لا جزاكم الله خيرا ولو انقصى نوا انقصى إلى سعي الجواب إدام السنة للجنب نجد سنة فانتوا وجنبه أن يكتسل أن يتودع يسأل والله ثم يكتسل لين يوعظ به تعصيا بالنبي بالنبي بل مسماتنا يقطع النبي صلى الله عليه وسلم وإن اكتسل كسل الجنابة ناوي أن طهارة من الحديثين عز وجل أجزاء ذلك تبا وجنابة باون pẹ̀lú àníyàn pé òun fẹ́ gbé ẹgbẹ́ kéèkéé àti ńlákò ó ti tó ولكنه خلاف الأفضل أما قصديدي قدولا منه أما إذا كان قصد مستحب مستحبا تبعي الدوام مستحب لكثير غيرها أكاك قصد الجمعة كبي الجمعة أو تبرد أبي ويبي ويكون فكر أبي بالي فإنه لا يكفيه يعني الغلي يكبي الولاء بل لابد من الوضوء kábùlà ó àwòbáàdà ó túláàsì kó sàlọ̀lá kó tó wẹ̀wẹ̀ yẹn àti tó bá rí wẹ̀wẹ̀ tán لقوله صلى الله عليه وسلم تقولون صلى الله عليه لا يقبل الله صلاة عرض إذا عادت حتى يتودع الله يقبع يروني ككنوي تبا نقبل الله تبا سيال والله أقول كي كرينا لقبل الله المتفق على صحته حديث فسر لني بيبين الله عفا لبكم وقوله صلى الله عليه وسلم أتقولوا في دبي بي لا تقبل الصلاة بغير طهورة طهورة طهورة أني باي هو لي لا تبين لما تتو ولا صدقة من القلول أني باي سهرات يبات فالويرو ويوتي يجي أخرجه مسلم في صحيحه imam muslim bá ti sọ ní sahihu rẹ̀ wala yu'tabar ghaslu mustahabban aw mubahan tatahuran min al-'adat al-asghar ìwẹ̀ tí ìbá wẹ̀ fún ìwẹ̀ mustahabu ìwẹ̀ pé mo fẹ́ fi ṣe mọ́tótó tó tó tó àmú eléyìí kò àní ìtàkùn tó gbẹ̀bì kò lára pàápàá jùlọ àlùwàlá illa idha yuhdika kama shara'allahu fi qawlihi sallallahu torí ìbá wọ ìwẹ̀ yẹn bára bí islam bọ́lọ̀ ti sọ̀rọ̀ fún wa ní kuran pé yá ayọ̀ lẹ́rìí náà àmánù ìrọ̀bà gbọ́dọ̀ ìdá kúmtùm ila sọ́lá tí bá jìlá ti kírun fún àkísílò ojú akùn ẹ̀fọ́ ojú yín wà àìdí ẹkùn ila marafik ẹ̀dẹ̀ fọwọ́ yín débi àwọn àgbúwọ́ àtàwọn àgbúwọ́ papọ̀ wà musa obìnrin ó sì kùn ẹ̀dẹ̀ fún mi ra orí yín wà àrùjúlà kùn ẹ̀dẹ̀ fún ẹsẹ̀ yín ila kàbẹ́yìn débi àwọn kókó sẹ̀bẹ̀yẹ́jì أما إذا كان قصد من الجنابة عن الجنابة هذا بيوه جنابة أو عيد الأبي وحيد لحيد أو بريني أو نف... نف... نف... نفاس أبيني ونفاس بي نوع مقتتل سهارتين تقوى أنت يوازل قوي ولا نيكوي كون فيرو بطوتو gbẹ́gbin láti kékeré kó lára ọ̀gíní dákàlẹ̀ sọ́gọ́rá fìrìkúbìrà kékeré ẹ̀ ti wọnú lánàá ìlànà àlùwàlá ti wọnú ìwẹ̀ ẹ̀ nìyẹn nìkọ́wé nàbí sallallahu alayhi wa sallam tí wọ́n sọ pé innamal a'malu binniyat wa likulli mur'in ma nawa muttafaq ala sihhati gbogbo gbogbo ṣe pẹ̀lú Imam Bukhari àti mr banishon question number two hundred and fifteen wa alaykum salaam jala ẹni tó wẹ̀rẹ̀ ẹjọ́ lọ́bàá ni tó ó ti sọ̀rọ̀ àná ó wá wẹ̀rẹ̀ ọ̀hún ó wá lẹ́yìnbà tó wẹ̀rẹ̀ ọ̀hún ó wá tún tọ̀ lẹ́yìnbà tó wẹ̀rẹ̀ tí ó wà wẹ̀rẹ̀ ti kí o. ara ọ̀ ilé àbí sí mu tó bá sọ̀rọ̀ látẹ́ ní kọ́pọ̀ sọ̀rọ̀ látẹ́ ó wá tọ̀ tí ó fi kírun <laughs> ní sòrò ó ní ẹjọ́ wáwọ̀ ẹ̀jẹ̀ mẹ́ta ní sí wọ́n wúlẹ̀ o ó wá sọ̀rọ̀ látẹ́ àìmọ́ ni mo ṣe sọ̀rọ̀ sókè àbí àníyàn náà jálùkù kó gbó dáadáa dáhùn kọ́lé tàràtíìbì tàràtíìbì tàràtíìbì náà mhmm, ọ̀tá àníyàn tó fi ṣe tààmìmù ó sì tààmì ọ̀sẹ̀ tààmìmù kò sí ìparí àbá mi gbogbo olùkọ́ fẹ́ sọ mi wá ní níyà ó sọ níyà ọlọ́wọ́ fọ́sù àwọn ọ̀rọ̀ yẹn wẹ̀ mẹ́rin rìn níyà àti dálùkù kí ẹ fọwọ́ gbó dáadáa lẹ́yìn náà àfọwọ́ kí ẹ sí lẹ́la àwọn kí ẹ sí kíákíá lẹ́yìn tààmì gbogbo every part of the body kò mi kárí kódà bí tọ́wọ́ rẹ̀ ò lè tó lẹ́yìn kó dùn gbogbo síbẹ̀ àwọn tí yé àbá yúnúsà lọ́lọ́wọ́ sàlùwà náà alẹ́sẹ̀wé lẹ́tẹ̀ máa ní fìlbà ti hàárẹ̀ àìròdò tí ẹ bá bẹ̀rù òkun tí ẹ bá bẹ̀rù òkun tó wẹ̀ inú òkun tí ó ti tó wá láti sábà mọ́tàlọ́lá question number 215

هل يكفي اهتمامي به عن الوضوء أم لا تيوى مثل قال نودوي اسمه قال نودوي صوت تحمل بكتو الجواب إذن عليك أن تودى بما أولك من البحر والنهر بين كودي أنا يقول سلوى لا تلودو أكون أبيو تدوى لك بيري أكون أبيو تدوى لك بيري نعم عليك أن تتوجع مما, مما حولك من النهر من البحر بين أمي وكنسي الولاء تبقى كنت تقول نيري ونو تشيجي تيست هلا أتم يدو قصيل النبي صلى الله سئل النبي صلى الله عليه وسلم عن البدو في الماء البحر وبيلو عن مثلا باي وكلوم يكون فكان هو طهور ماؤه وحل ميتته النبي صلى الله عليه وسلم أمي يكون أمي تمني lẹ́yìn ẹja tó bá kú àbí nǹkan tó bá kú sínú ẹ̀ ẹja tó bá kú sínú ẹ̀ kí ó kí ara sáré kọ́ lè kú sínú òkun wá ní mìtẹ́tọ̀ ara ọ̀ ẹja tó dàmà nínú òkun yẹn ni ló ń gbé ó lè ṣe tòhóró tó bá kú sínú ẹ̀ wọ́n ṣàkíṣà jẹ́nàbà tó bá wẹ̀ ìwẹ̀ jẹ́nàbà ó lè ní àti ṣe láníyàn ìpẹ́wẹ́gbẹ́ kékeré láti nílà kan àti العسكر واكبر بغسل قطع اسطو لكن أفضل أميت في الدال أن تتودع أبين كتلا ثم تكتسل لينك وعوه هكذا كان النبي صلى الله عليه وسلم يفعل برمى ثمانسيني صلى الله عليه وسلم يستنجع أولا يقف من على قول رأي ثم يتودع علينا يعتل ولا وضوء الصلاة يروى الولاء ما تفهمه ثم يكتسر لينا يوعوه هذا هو سنة إليه سنة لكن لو نواهما جميعا بنية أما في بلاني أميدي يبقى كيريك أسين الولاد آه، كلوانية واحد أجزاه عند أهل العلم إلينا بمطلع وفاة لكن الأفضل للمسلم لما يتدعون أن يفعلوا ما يفعل النبي صلى الله عليه وسلم يعني كوسين تربي ماشي وهكذا المرأة في القتل والعيد والنفاس بين الأبنين وعيد ونفاس سواء كان في الماء الماء بحار أو نهر أمي وكون يعبومي ودو أو أبهار بامي أمي كنغا أو عيون أبي سليرو والله يقول سبحانه والله يقول subhanahu ọlọ́wọ́ bá bọ́tọ́bọ́ jùlọ tó báyìí pé wa in kuntum marda tẹ́ bá wà lórí ààrẹ aw ala safar tẹ́ bá wà lórí ìrìnlẹ̀ aw ja'alakum min al-ghaa'ib ìtàbẹ́lẹ̀ kẹfà rí gbà sínú yín aw lamastumun nisa bẹ́ẹ̀ súnmọ́yàwó yín lam tajidu máa tẹ́ bá وأيديكم أتوائي إليني سب النساء إليني أولا يبقى الولاة نعم هدوا وعليكم السلام تلا wọ́n ṣe dédé fẹ́rẹ̀ pé kábílẹ̀ gọ́ọ̀fù làwọn bá dà ìwẹ̀yẹn olùsí before ọ̀rẹ́ àdó aláyẹ̀ olùsí before ìwẹ̀ àbí olùsí after ìwẹ̀ ó di èèyàn kádó báyìí àbí abẹ́ bọ́ sí ọ̀rọ̀ shampoo àwọn obìnrin ló máa ti shampoo shampoo ọlọ́wọ́ sàlọ́wà mo máa sọ pé àwọn obìnrin gbà àtàbà pàdé wà nù fọ́pọ̀lọpọ̀ obìnrin míì ni máa kírun tí ò ní rùn torí yóò sì sàmpú àbígínì kan jẹ́rì àbígínì kan kò ní fẹ́ kó mi kan irun òun nítorí lẹ́dà lẹ́dà wọ́n ní fìlà kọ́bàá tó máa sọ́bà dé báyìí wọ́n ló ń wọ ẹ̀jẹ̀ náà àyìn náà ìwọ ẹ̀jẹ̀ náà wọ́n ní ẹdí òsùnmi omi ọkàn bẹ́ẹ̀ ni omi àlùwàlá ẹ̀rù fún mi ra irun rẹ̀ àmọ́ wẹ̀ ní ẹni kọ́ fọ́run ẹnu ẹni kọ́ fọ́run ẹnu ọdún ìdí bá sí màmá wa sí hmm, ìbá sí màmá wa sí ìdá àṣà rẹ̀ bí ọlọ́ọ̀ tó já àwọn àfá mi ìdírọ́ àwọn bí sọ pé tó bá di irun gan ẹkó tú irun yìí ni mo máa wá ìṣà ní àtọ́gbé ah, kọ́ fáwọn ẹ̀gàn alájà yẹn lè lọ́gbì ó ní kọ́ sọmú kọ́ fáwọn ẹ̀gàn ìwó làbọ̀rọ̀ túrun ó lè ní bá fọ́rọ̀ tú ọ̀dà àmọ́ bá ti fọ́rọ̀ ìbá tó bá ti wọnú irun rẹ̀ tó tó oníkó túrun wallahu ta'ala salam tẹ̀lá wa alaikum salam dìlà ẹ́ eh? ẹni tó jẹ́ àdáni mọ́sálásí tẹ́ náà wà ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ẹ̀mí ìgbàlásí Naam. Olùjẹ́lẹ̀ bàlá. Aláyàkọ́ pàrẹ kọ́ ọmọ láti pẹ̀lú jẹ́lẹ̀ bàlá ní agbọ́gbẹ́ kan ọ̀pẹ́ kọjọ máa sí tí ma ń jẹ́ lẹ́bàá lápẹ́ kí ẹ̀hùn máa sí ó di ìsọpẹ́pẹ́ ìròyìn ẹ̀ta fáìn àmẹ́pẹ́ inú máa sí ọwọ́ kọ̀bá mu so kó ṣe sùúrù àbíkọ́ mi pé ìrúnjọ́ yẹn àbí kó ṣe sùúrù àbí wọ́n adójú ẹ̀ pẹ́lá dá kó ṣe tẹ̀ mọ̀ kò wọ́n kó lè ráyè wọ́ máa sí ó di pápá àwọn tó wà wọ́n lẹ́wọ̀n máa nílá àbí ẹwọ́ àríkú òṣèrè wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ pàdá ní jẹ́gbẹ́gbọ́ ìsìnàjìbòrí ọfẹ́ fọ̀rọ̀ fún ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ ẹwọ́ àríkú òṣèrè àbẹ̀là ọ̀rọ̀ adé oníbẹ̀rẹ̀ wọ́n ní orúkọ àwọn búnà ashim láti kàdínà bíbá fẹ́ṣẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé ẹni tí ó mèsì irun ó tó di pé ó bàlágà àti àwọn èrò tó mèsì lẹ́yìn ìgbà tó bàlágà tán ó wá ń wá bí ó ṣe gba àwọn èrò yìí bí ó ṣe kò tí ẹ̀ lè rántí iye èrò tó ń méjì bóò ni ó ṣe ṣe. ẹni tó mèsì àwọn àrùn kan gbà tí ó ti bàlágà lẹ́yìn bàtà tó bàlágà náà tó mèsì àwọn àrùn kan mọ́tọ́rọ̀ wa yé ní ìsìn wa fẹ́ ta àwọn àrùn ìgbàgbọ́ bí ó ṣe aláàkọ́ àwọn tó mèsì kó tó bàlágà kò sí wàhálà lórí ẹ̀ torí èrò iṣẹ́ ọ̀rọ̀ ìtòwárí kó ń bí nípa tó bàlágà kó máa ní pọ̀lọpọ̀ náà fìlà kó máa ṣe pọ̀lọpọ̀ náà fìlà pàápàá jùlọ àwọn náà wàá náà fìlà rọ tẹ̀rẹ̀tìb òde mẹ́rin bìfọ́ zoro méjì lẹ́yìn zoro mẹ́rin lẹ́yìn magrib méjì lẹ́yìn zoro magrib méjì lẹ́yìn ìṣáì méjì bìfọ́ àsùbá àwọn méjì lẹ́yìn kó lẹ́yìn náà kó tó máa ṣe àwọn náà fìlà míì lọ́pọ̀lọpọ̀ kó máa dín lóru kó máa ṣe náà fìlà míì lẹ́yìn ọ̀rọ̀ àyàn nínú òru lẹ́yìn ọ̀rọ̀ àyàn ní ìrún òru ó di yẹn tó kọ́ ikọ́ yẹ nínú àṣì kórópó ọ̀pọ̀lọpọ̀ náà fìlà èyí tó miss before ọkọ̀ tó bàlágà yẹn kò ní ìdíkọ́ kà yẹn kún tiẹ̀ ó di yẹn nà. ìbéèrè wọn kejì ni pé pọ̀blì àbíbàdì ṣé èèyàn máa ní láti ṣe àtáyà. rárá o jẹ kò ní ìdíjà ìṣe àtáyà èèyàn ṣe kírun yóò ká forí kan lẹ́ẹ̀mejì ni yóò ká jókòó yóò sálámà kò nílùú pèsè ayé àtàyà mi mà òdì tábìlì sọ ni ẹni ẹgbẹ́ tó bá gbàgbé lórí irun kó forí kan lẹ́ẹ̀mejì lẹ́yìn náà kó sálámà kò sọ pé lẹ́yìn náà kò fi àtàyà ó ti nà. ìbéèrè wọn ẹlẹ́kẹta wọn ní bàbá ní ń fọ aṣọ òbí tiẹ̀ bàbá tó ń fọ aṣọ màmá àbí bàbá tiẹ̀ òbí ẹ̀ ń fọ aṣọ ẹ̀ ọmọ tó ń wá bí wípé tó lẹ́tọ̀ọ́ kí ọmọ yẹn ọkùnrin àbúrò tó lẹ́tọ̀ọ́ kọ́mọ yẹn bá aṣọ yẹn tó gbà lọ bàbá tẹ pé kó bá bàbá rẹ̀ fọ́ ó yẹn ni ọgbà bàbá ti sọ kó mi bá ó di yẹn gbà bàbá rẹ̀ ni ó di pé ẹ dákun ìdájọ́ lórí ẹni tí ń lo àtáṣmẹ́ǹtì irun àti ẹni tí ń lo òwú tó fi ń kúrun ìbẹ̀ wọ́n ní àdìsí tí ń sọ̀rọ̀ nípa ẹni tí wọ́n fi irun fún tí wọ́n ń birun fún tí ó bá ẹni tí ń kúrun náà bí. bẹ́ẹ̀ni kí ẹni tó fi attachment kun attachment náà òwú mi náà ní kété pé pé wọn ẹlòmíì ni bí òwú náà wọn ti ṣe lọ́fi tóbi yẹ akadi forukun kankana ni ko bamu alwasila mutawasila la'anna allah alwasila olo ba la'anna ti man fi rukun ati ti fi rukun fún yan sayyidina abdullah bin mas'ud radiyallahu anhu in si wazi wa ni olo la ni man fi rukun ati ti umu yaqub wa kana wa sahabiyat wa ni abdullah ah bulolo la'anna wa wal mutikaffa mutikafi fatiha linnas mi ò lọ́nà ẹ̀ntí fíríkù ó ní ọ̀ kádáadáa ni ó ní àà ah. sọ́gbọ́n ní súra ọlọ́wà ayà ọlọ́wà ọlọ́lọ́ sọ́dún kùránì pé kí ni wa ma ataakum rasulu fakhudhuhu wa ma nahakum anhu fantahu tẹ́lẹ̀ bí a sọ lọ́lọ́sọ tẹ́lẹ̀ bí a gbẹ́ ẹ̀dìmú ní bá kọ̀ fún ẹ̀dìmú ẹ̀tì alẹ́bí lọ́kọ̀ fún wa ọba ní a ah, mọ̀ gbà lóòótọ́ a máa sọ fẹ́ sọ pé nígbà wọnú orí rẹ̀ bí lọ́fọ̀ ẹni ń ṣe dáwà láti wà very very careful ó lè tí máa wọnú lè rẹ̀ sí fáwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ wọn ò ní fún òfin kún níbẹ̀ ni wọnú lè mi ò gbọ́ láyè ó sì wọnú lè rẹ̀ ó sì lọ rí wọnú ìran ọ̀pẹ ìyàwó rẹ̀ ó lè wọnú àwọn ìyàwó ní amara ìtùbà àtàlẹ̀ bí ọ̀rá burú fáìn olùmọ̀ sí wáàzí rẹ̀ lọ ṣùgbọ́n tó ń ṣe wáàzí pé káwọn yẹn má máa fèrè kún tí ìyàwó rẹ̀ ń forí kún àìlà wáàzí ó di àfà wọ́gán fúnra rẹ̀ wọ́n tó ń ṣe wáàzí káwọn yẹn má bora ẹni wọn ló yẹ fẹ́ dùn níjó ní bẹ́ẹ̀ nìkan ṣe wà kí wọn gbọ́dọ̀ àwọn èèyàn ló gbé àfa àfẹ́yìn náà ń bora ó yẹ yín tó yàtọ̀ very very careful kó láà nǹkan mí gan tó jẹ́ halal irú alájí ni ìsìnká pàdé alájí lórí amadu belori kó má yàpá lórí amadu belori halal ni abẹ́kọ̀ bá mu alájí àbí àbọ̀ bá mu halal ni kí yẹn àmọ́ ó ní la yablugu insanu taqi ata yatruku ma la ba'sa fihi èèyàn dípò àwọn àtàkì mùtẹ́kì àti nǹkan méjì ò sàbùn bẹ̀kẹ́ ó fìlẹ̀ àwọn yóò sì mi gbọ́ àwọn yóò sì mi gbọ́ ó di ìgbà mí àwọn ẹ̀jẹ̀ kan nínú mọ́tò kan yẹn máa fi táyà jẹ nínú mọ́tò kan lẹ́wà ó ẹ máa fi táyà jẹ ní tó káwọn ebi wo táyì nìyí àbí yìí wo agbádá rú ojú ọba àdìjà kó kó sẹ́bù látò kèdè rẹ̀ ẹ̀mìyàn ni kí ẹ̀rẹ́ wọ táyì kí ẹ̀rẹ́ lọ́pẹ́ kékeré kò sáburú mbẹ̀ mo rí píṣọ búrá àkájú òní ọ̀nà ni a sọ mo rí búrá àkájú òní

oníbèrè lè wọ́n ní ẹlọ́kùn òbí sẹ́ni kọ́mọ kọ́mọ gbàmọ̀ràn sí kí wọ́n decide nǹkan fún yàn ìbí tòbí sẹ́ni kọ́mọ gbàmọ̀ràn lọ́wọ́ wọn àbí nǹkan bá decide ní kéèyàn ṣe hmm. bí decision òbí yẹn ò bá ṣe déédéé pẹ̀lú decision ọmọ pé ṣé kó faramọ́ náà ni àbí. bẹ́ẹ̀ni kó faramọ́ tòbí yẹn ló dáa jùlọ ó lè tí apàdé àwọn òbí yẹn bá ní ẹ̀rí lórí ọ̀rọ̀ tó ń bá sọ ọ̀fẹ́ fẹ́yìn àwọn ní káà mọ́fẹ́ mọ́fẹ́ lágbóbìnrin pọ̀ tẹ́lẹ̀ wọ̀rọ̀ obìnrin àdúrà tó di ẹ̀sìn fọ́pọ́ lọ́fà bá kàtí tó ṣe òní níwọ̀n gbà tí ìnáma tọ́ àtúntì màárù níwọ̀n gbà táwọn òbí bàtí gbàyìn láti kéèyàn sí tó jẹ́ màáfíà òdì kéèyàn tẹ́lẹ̀ wọ̀rọ̀ òbí alùbáríkà máa wà ń bẹ̀ òdì alùbáríkà máa wà ń bẹ̀ ọlọ́ọ̀bà mọ́tà fọ̀rọ̀ yìí wọ́lọ́ba àwọn ọ̀rọ̀ tó pé pé kọba yìí kí ìgbàgbọ́ àwọn táwọn Yorùbá máa ń gbàgbọ́ tó fi gbàgbọ́ kan tó lágbé náà bẹ́ẹ̀. wọ́n lè mọ̀ pé tó bá nídìí. àwọn ò nídìí. díkìdí kọ́ yẹn pépé wọ́n lóbìnrin tó bá ní kọjẹ̀gbé tó bá wọlé olé òsì ni wọ́n ní àwọn lọ́lẹ̀ sá àwọn mú sá àwọn lọ́lẹ̀ wò sá àwọn ọ̀bára wọn mú lẹ́yìn onígbàgbà

ó ní ìbá bá yín tẹ́ yọ̀ǹda pẹ̀lú kí ni ẹ̀sìn rẹ̀ àti ọmọ ló àbí ẹ̀ ó dé ọjọ́ wíjú o màmá bá mi ọlọ́mùtọ́ àforíjì wọn ìyá ẹ̀ kan lẹ́sẹ̀ kí ló fà ọmọ wọn olóòrẹ̀ kan kìíní ní sí vulcanizer àwọn kẹ̀kẹ́ kẹ̀kẹ́ ní tó ṣe rìpẹ́rà tó táyà kẹ̀kẹ́ ìwọ̀n agbègbè lọ ó wá lọ ẹ̀wọ̀n oṣù mẹ́rin àbí oṣù mẹ́ta ní ìṣògbó dèdè magrib mo mẹ́rin sí àlọ́lá lọ́wọ́ bá ìkéjà ìsọ̀rọ̀ kí magrib ni ni arákùnrin ẹ̀kú rẹ̀ wọ́n fẹ́ kí ọ̀rẹ́ rẹ̀ ah ẹlẹ́wọ̀n sí ìyàwó báyìí tó fún jílé lọ báyìí pẹ́sẹ̀ ìyá ìfẹ́ ọ̀nù ẹlẹ́wọ̀n ilé ewu ó di ẹ̀wọ̀n táwọn yẹn sọ ní kéèkéé kọ́ jalè fa kéèkéé kọ́ jalè fa wọ́n kàn jí wọ́n jí táyà kẹ̀kẹ́ máa lọ́wọ́ àbí ọmọ ìlàgbà ni bí táwọn yẹn wọ́n gáìjà ara wọn nígbà náà àmọ́ ní ìsìn wọn ló ti di fàájì ọ̀nà ni ọ̀nà ni ìbí ọ̀rọ̀ ìyàwó náà mọ̀ sọ pé irúdì yìí ni àbùkù ti kan àwọn ọmọ alóàbí ẹ̀ kó dàkẹ́ sí pọ́ùn nìkan ni ó sọ mí lọ níjọ kan ìwọ̀n lé tí ó sọ fún mi mi ò mọ́lé mọ̀lẹ́gbẹ́ àgbàjì wa mẹ́rin náà ni wọ́n sọ kí tó máa tẹ́ ìbámu sìgá nù agboolé kan wò ní fọmọ fún wọn ọmọ pàwọn ẹ̀gbọ́n wọn mú sìgá ni ó ní wọn ò ní fọmọ ẹ́ ó di bó ṣe rí nìyẹn kọ́lọ̀ ọba kó sànù wa gbogbo eléyìí ni òsì ń bẹ̀ máa àti pé níbo kan ti bàjẹ́ ìgbà kankan kọ́ wá ti irun tó ti fa wáyé kọ́ ló fẹ́fẹ́ àwọn oníkà owó ní fífọmọ fún wọn tó wá dà ní òsè rí ọmọ ládùúgbò yìí tẹgbẹ́ ẹ̀yàn tọ́gbẹ́ ìyàn rẹ̀ ni ọ̀dà lóbi wá sí káwọ́ lọ́wọ́ lọ sí ràfin búzà kẹ́rìà àyìnlẹ̀ ràfin búzà ní ìjà òwe ó tó ló pé ọkọ̀ fẹ́yàwó rẹ̀ nígbà fẹ́ búta mọ̀bí tó bá o ó di eyín bó ṣe rí nìyẹn ọlọ́run múta àbúrò ẹ̀yẹ o tó mo rántí ọmọbìnrin kan tẹ́nìkan fẹ́ nú àwọn bras ọwa ní káńtà ọwa bí ìlọ́ọ̀mì wọ́n ni káì ní olùsàn parí mo á bèèrè lọ́wọ́ ẹni tó jẹ́ bí aṣíwájú ó wá ní kí n bèèrè ṣé máa ràn ṣé máa ràn tí bá bèèrè tí bá máa ràn kò mọ̀ fẹ́ àmọ́tọ́ pé kì í ràn kọ́ fẹ́ ó di ara lórí process bá ń bèèrè lọ́wọ́ lọ́kọ̀ bèèrè bàtàláìsì wọ́n ní ó di carter of the loop of the country lọ́ọ̀bù tó ilẹ̀ màmá ẹgbẹ́ bá pè loops wà lọ́sàdìmọ̀ kẹ́mọ̀ wí aláàjì mo sọ gbogbo mo tó di yàwó yẹn bẹ́ẹ̀ bí rẹ́rìn náà ah, ó di rí nìyẹn